عليكم ورحمة الله وبركاته الحمد لله sallallahu alaihi wasallam àmọ́ àwa láti nípa kí alòsìgbéyàwó nígbà tí alágbára láti gbéyàwó. وينهى عن التبلد نهيا شديدا النبي أسمع قطوة لقى إيمان لنا فإذا بدأ يجب أن يسير àlejò àwọn ọ̀pọ̀ àwọn àṣà ìṣẹ̀lẹ̀ ìgbà kíkọ́ tó ní agbára. òyìnbó àlejò àwọn sọ pé ọ̀dọ́ àfáàní pẹ̀lú kíkọ́ọ̀lù láàrin àwọn àjẹmíkò tó bá ti lẹ́nu ìyá ìyá àwọn àjẹmíkò pọ̀lù. ọ̀rọ̀ àìmẹ́ قال البحري وصححه ابن حبان أخرج ابن حبان عن حديث من القاضي عن السلام يعني حديثه إن صلوا عليه وسلم قد أحسن سبيل البيان táwọn olóyè fẹ́rẹ̀ àbúrò tọ́lọ̀ ní àwọn fẹ́ra wa nínú àǹfààní àti bẹ́ẹ̀bẹ́ ó pọ̀ àwọn adébí ní ẹgbẹ́ àwọn ìkànnì rẹ̀ kò ní pé kàlíbà máa bí náà ọkọ lù kàlíbà bí náà. ìsìlámù wa fẹ́ kò fẹ́ fún wa káwa máa bí mí èmi ò ní bí ju báyìí lọ ìsìlámù fẹ́ fún wa alẹ́ mi ni ẹ fẹ́ yàwó ẹsìn fẹ́mi tó lè bí ma àmì bá fẹ́ tó bí ma ó ti kó fẹ́ràn yín ó ti bá fẹ́ràn yín fẹ́ fún ọgbọ́n alẹ́ ní àwọn tó fẹ́ fi sípà rẹ̀ bí ọ̀pọ̀ yín fẹ́ fi sípà rẹ̀ tó àwọn mùsùlùmí alẹ́ fẹ́ ká tóbi pọ̀ dáadáa tọ́ wọ́n náà ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àwa yìí àti tá a bá wa kó lọ́ọ́ ẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn ènìyàn àwọn òbí máa ń bẹ lọ́dọ̀ àwọn yorùbá tó takò àdìgì mà àti ọmọ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kọ́lọ́bí máa fi máa pọ̀ láti ka àwọn yìí fún bẹ́ẹ̀ náà ti fà. àlẹ́ ní ilé ọ́fíìsà àwọn obìnrin tó máa lóyún tó máa lóyún àwọn ọmọ ìdúnwó àwọn bẹ́ẹ̀ ní ẹ̀kẹ́ ló ti rí ẹ̀kẹ́ ló kàn án ẹlẹ́ẹ̀kẹ́ lórí àwọn ọmọ àpá ọ̀hún ẹlẹ́ẹ̀kejì ní o tó lẹ́lẹ̀ kẹta nígbà tó lẹ́lẹ̀ kẹrin lásán tó kù ẹ bá tó padà wáyé má tó padà wáyé ẹ bọ́ nínú náà ké sí i ẹ wọn náà ẹ bẹ tó lé wọn àti ètò àyẹ̀wò wọn tó lé náà kọ́ ni kò sí kálukú bẹ́ẹ̀rù kò sí ní kò sí ipò láti tọ́jú ọ̀la yìí. عليك الله بعد هنا القرآن الكريم الشيطان عنده منفق ó ní èsù ní ó máa dẹ́rù òsì èsù ní ó máa dẹ́rù rẹ̀ báyìí wọ̀yà mọ́rọ̀kún ìfàṣà nígbà tó bá ti dẹ́rù òsì báyìí tó bá ti dúró lọ́kàn yín dáadáa pé ẹ ti bẹ̀rù òsì yóò ti agbómi jáde fún yín wọ̀yà mọ́rọ̀kún ìfàṣà yóò wá pa yín láti kẹsìbàjẹ́ tó lọ́wọ́ fẹ́ẹ́ ìbàjẹ́ o bóyá wá gbú alẹ́ ọlọ́tẹ̀ àwọn ọ̀nà tẹ́sí fi ń sẹ́yìn pọ̀ lónìí wọ́n tó ọ̀jẹ́ kíkẹ́ dúró wọ́n náà sẹ́ náà nù àwọn ògùn kógùn Islam ò fẹ́ ká sọ pé lè fi ọba yìí mo fẹ́ bí Islam ò fẹ́ fún wa o rárá èmi ò fẹ́ bí ju fifty lọ́tẹ̀ mi o bó ṣe pọ̀ tó náà Islam bọ́ láyé rẹ̀ àmọ́ Islam fún wa ní nǹkan tá ń pè ní kaplan ìgbẹ́ tó ń pè family plan àti táwọn àwọn tá ń pè ní ìjọ ń family plan ìyàtọ̀ ni ọ̀rẹ́ ẹ má torí pé ẹ̀rí ń tẹ́ fún ọmọ ẹ má torí ẹ̀fẹ́ dá ọmọ dúró ẹ má torí ẹ̀ ọlọ́ni nahnu narzuqukum wa iyyahum ọlọ́ni kiri ń dààmú yín tí ẹ̀rọ pé ní ẹ̀tẹ́ ẹ̀sìn lẹ́yìn jẹ́ ni ibi eléyìí lọ́ọ̀ka àgbàbí ẹgbẹ́ àwọn kan bẹ́ẹ̀ wọn ò rí kàkàbí ma ìyàwó nọ́ọ̀sì àwọn obìnrin ti ṣiṣẹ́ ọkọ nọ́ọ̀sì àwọn obìnrin ti ṣiṣẹ́ ó wá gba àrùn títí kò tí ẹ̀ rí àǹtọ́lọ́gbìn àyè ó lè má jẹun tó ní ó yẹ pé ibi ti pa àwọn èèyàn kú pé ní rárá ah, lásìkò mẹ́ta rí ibi kan lọ ibi ló apá kù olúwa ni lẹ́hìnú náà lóṣù kókò wá ìyá àwa ọlọ́run ọba àwa là ń ṣe á sì kì í ẹ tó báyìí tó bá ti máa ń eré ni bá ti bá ti gidi à bẹ́ẹ̀ ìmọ̀tí o gba ọ̀nà yìí láwọn ọ̀nà táwọn kan ti là ń bẹ̀ ọlọ́ni irọ́ ọ̀nà láńtí ọ̀nà láńtí ọ̀nà yóò gbà mí ọ̀nà tó gbà yìí náà ọ̀nà ti là ń bẹ̀ máa ti papọ̀ tó ti bẹ́ẹ̀ náà kò ní là dé ọ̀nà ó ẹlẹ́mìí ọ̀nà títí ń sẹ́kẹ̀ ikọ rẹ̀ ó tó tẹ́nìkan fi dolówó ọlọ́lá ojú kan sì máa bà ojú kan sì máa fò ní sì máa bà tó pé àwa kàn wa ọlọ́run ti ní oní pílánì fún wa àmọ́ tá n pè ní Islam Islam fẹ́ tàdí oní Islam tako àmọ́ Islam tako pé fi ṣéètì sáàárín àwọn ọmọ wàá fún ọ nígbè títí pé iye ọdún báyìí ló ti fún ní ọ̀gbàlà lòdì wọ́n lọ́mọ ọdún tó fún ara rẹ̀ tí a láàrin ọmọ àkọ́kọ́ sọmọ akéjì mo fẹ́ fi àlàfo báyìí sí ìdílé àkọ́kọ́ látó fún láyè rẹ̀ kò sì fún ọ ní dèdè ọdún báyìí yá ọba tí wọn lọ báyìí tó ti pọ̀ jù tí wọn lọ báyìí ó kéré jù kò sọ bẹ́ẹ̀ fún ọ tó bá yìí nìyí àmọ́ tí ò fẹ́ fún wa ni pé káwá fi àlàfo bí náà èyí mẹ́ta lọ èyí wọn dá nínú Islam anabi sallallahu alayhi wa sallam kóló bẹ́ẹ̀ fi wá sí ọ̀pọ̀ wa ẹ̀ẹ́ òun bẹ́ẹ̀ fi wá sí káàrí ọjọ́ ìkìyà lọ àbílọ̀wà ìjọba alẹ́nu àtúntẹ̀ fọ́nà ọ̀sàfẹ́ fún ọlọ́ ẹ̀ làákàyè òye àyè tí a fi tọ́nà ọ̀sàfẹ́ fún ọlọ́ ọba tọ́mọ yìí náà jẹ́ gbàgbọ́ ọ̀sọ̀ fún nìyó ọlọ́mọ sábà tọ́ wọn èyí á ọmọ gbàgbọ́ ọlọ́mọ ọlọ́mọ má fi ọmọ má fi bú wa ọlọ́run má fi ọmọ má fi bú wa má fi wọ́n tẹ̀lé fún wa láyé aláìláìlọ́lọ́ ọ̀sọ́lọ́lọ́hu alànàbí iná muhammadin wa aláàlì wa sàhábì wa sàlámù. Àwọn sàlámù lọ́kọ̀. Amen. na <clears throat> uh, oníkìjìká ó ti ó sọ̀rọ̀ fún láìpẹ́ yìí ọ̀rọ̀ ńlá gbàgbà o ó ní agbára gan bọ̀dé tó ìmọ̀ ìmọ̀ tó sọ gbogbo pé oníkìjìká súfì ni súfì gẹ́gẹ́ àwọn súfì nù sẹ́ni gbogbo àwọn tó àwọn ẹ̀zọ́ káàkiri adéláyé àwọn èdè súfì fa tó <laughs> yàtọ̀ sí Islam ọ̀tọ̀ ní sáàmà rí ọ̀tọ̀ táwọn mọ̀ rí tẹ́ àyàkùá lọ́dọ̀ rí súfí súfí àyàkùá ní ordinary larabawa ni kò ní ìtumọ̀ sí wọn because àwọn àtúmọ̀ àwọn àtúmọ̀ kankan bẹ́ẹ̀ náà kùnrin àti lọ́dọ̀ tí wọn mo gbọ́rọ̀ bá wọ̀ gbé òun náà nínú ilé ìsìn sọ ìyàkùn lára gbé yìí láíláí so ó sọ pé ó ní ó sà philosophy sí ó sà lè gbogbo àwọn gbogbo ẹ̀sùn ra wọn fi jọra wọn fi jọra wọn fi jọra wọn ní wọn sà pé ó ní ọ̀rọ̀ táà ń sọ yìí pé ọ̀rọ̀ mọ̀ ní ọlọ́run ní bisú sí níbi ìlú sàárì ọkọ̀rọ̀ wọ́n fàbí ìlú sẹ́rú sí wádá wọn máa bẹ́ẹ̀ pé mọ́rọ̀ búka lọ́wọ́ sí wádá wọn wẹ́rẹ̀ bá mọ́rọ̀ búka lọ́wọ́ sí wádá wọn kí lọ́wọ́ fi ṣe mọ́rọ̀ búka ni wọ́n béèrè ó ní mọ́ ó tó parí rẹ̀ ó ní kọ́dà àwọn ẹ̀dọ́ wa mú wa ìfáànù sáwọn abẹ́gbẹ̀ wọn wa ó ní ọlọ́run wa bá wọn bí bọ́lá ti máa ó ní àwọn nǹkan bẹ ní ẹ̀bá dé bẹ́ẹ̀ ẹ̀bá dé gbòòrò ọlọ́run wa bọ́ kí lọ fẹ́ ìwọ́n kọ́ tó lọ bẹ́ẹ̀ ní kò bẹ́ẹ̀ náà wà ní táwọn ẹ̀ ń gbọ́dọ̀ ọlọ́run wa bá ń pè kí lọ fẹ́ amúnàtìjà ní kí lọ fẹ́ òun á dáké amúnàtìjà ń dáké kó lára ti wá ní amúnàtìjà ní ọlọ́run béèrè tọ́tọ́ fẹ́ bọ́lọ̀ wọ́n ló sọ yìí mú ṣe tó ní ìgbà pé àríra wa nù pé àríra wa nù ó rọ ọ̀pẹ̀lẹ̀ á òmùmẹ́sì àwọn mòrídì náà kí lọ fẹ́ náà mòrídì rẹ̀ àwọn mòrídì ni ìyẹ̀fẹ́ kan pọ̀ kàkókò ìfàlẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹ̀fẹ́ kan béèrè béèrè kankan lọ́wọ́ nù sàárè ìyẹ̀fẹ́ kan fìyà jẹ́ wọn lọ́jọ́ àlejò àná ó lè lórí náà lè ẹ̀yìn náà nù tó fi bí àdúgbò lọ́dọ̀ ààrẹ àgbàkùnrin mi lára àwọn ọmọ náà nígbà ọ̀rọ̀ náà sọ yìí ọmọ láti rí ṣẹ́yìn wọn náà lọ pé ordinary ní kíra ni ìrìn àkòlé yé ní bàǹdì nílé tó ti lè rí òṣèṣọ́rọ̀ tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àtẹ̀sí kọ́ọ̀tù yẹn fọ́lọ̀ ní bí àwọn kárí wọ́n ní kọ́ọ̀tù rẹ̀ kọ́dà àdúgbò náà sọ láìpẹ́ àwọn nǹkan bẹ sí ẹ̀ bá ṣe àwọn mọ̀láìka wà nínú sàárì àwọn ọmọdé ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ tẹ̀lé kírísítà ní yóò lọ sábọ́lọ́pà ó ní sí ẹ bá tó pé bá fi kú tẹ́ bá fi ka tó àwọn ìwé tẹ àwọn fi àdúgbò wa ló sọ ilé ìlú sọ yìí àdúgbò wa ló sọ ló tẹ́lá kẹ́rì kan fún yọ ó ní ẹ̀ka bá mú gbogbo yìí àwọn àti kàmọ́ka ìgbà náà ló àwọn mọ̀láìka tó gbé ìlú rẹ̀ wọ́n wà ní òwe wọn según la voluntad yo ya que le define los dos lóṣù lè kí n kálukú ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run bè wá ọlọ́run bè lọ wa alẹ́ bí wá sàlàyé bíbélì yẹn bó ṣe sínkù tó sínkù yẹn bó ṣe sínkù tó ló jọ ló jọ ní àhà àhà kẹfà ló lè fẹ́ẹ́ sì ní ábíbí wọ́n ti tẹ̀lé àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọba ní ọ̀sẹ̀ náà tẹ́lẹ̀ ọmọ bọ́bá ní ṣe áńtà wọ́ọ̀sẹ̀ náà ní ọmọ ẹgbẹ́ ti ẹ̀wọ́ àtàrí lákòókí náà bá lè rẹ̀ ara rẹ̀ yọ̀lọ̀ àdébí sára ẹgbẹ́ yìí tó máa bí ìrìn ọ̀sàrí èyí sí ẹ̀ mo ní bí mo ní bí ìdáhùn mo ní sí ó mọ̀ pé kò sẹ́kù ní bí ìlọ rẹ̀ kọ́lá bá ẹgbẹ́ sẹ́yìn gbà lérò pẹ̀lú àwọn mo ní sùn ní mùsùlùmí ni wọ́n tàn mí dàpọ̀ kò ìrìn èèyàn kan ní ìdáhùn ìrìn èèyàn kan náà àlùmọ̀sílù ní màá ti di ìgbàgbọ́ òdòdó yóò ìdáhùn ṣé tún fi ìlú ìgbàgbọ́ òdòdó ní ẹ̀sán òfin nínú rẹ̀ nígbà bá sọ pé tún fi ó rí ṣe ìdáhùn pẹ̀lú bá ó ń bẹ̀rù ní ẹlẹ́rìí àwọn onílé lọ́wọ́ rẹ̀ kò sí ẹ̀dá kan onílé lọ́wọ́ rẹ̀ tìrú sàárè o àmọ́ àwọn kan bẹ tó bá ti ọlọ́run ní bèèrè bí ìlọ ọ̀tí wọn kò ní tètè wúṣẹ́ náà bá nínú wọn ọlọ́run wọn sàlàyé wọn lókè sàlàyé wọn tẹ̀pẹ́ àwọn lẹ́nu ní ẹ̀sìrò tẹ́ oṣìṣẹ́kọ́ nù wọn àti ìṣirò kanáà ni wọ́n ti àmọ́ sí nǹkan yorùbá sínú tẹ́ wọn wọn ní bèèrè bí wọn àwọn aṣùhàdá àwọn tábà kú gbogbo àwọn lẹ́nu ní wọn ní bèèrè lọ́wọ́ tábà kú gbogbo ọlọ́run ní àní àná o àjẹ́bí ní àná o bí ẹ̀sẹ̀ ẹlẹ́kọ̀ọ́ bá bẹ ní ọwọ́ wọn wọ́n fi òde ní ọwọ́ wọn. tó o tẹ́lẹ̀ lọ́wọ́ dédé ní ẹgbẹ́ ìgbọ́n náà kọ́ náà lọ́wọ́ kó tó ti dáadáa ẹ̀sìn Islam ní kọ́ owó tó dáadáa owó tí kọ́ jẹ́ òkùnrin gidi owó tí ó ti kọ́ orí ìbéèrè ń dáhùn ìkó làbọ̀ táwọn náà béèrè lọ́rẹ̀ kí ló dé tí ọ̀rẹ́ ti ń bu wa kí wọ́n mú àbọ̀ tó bá ní ánsá rẹ̀ ánsá rẹ̀ bọ̀dù wọ́n béèrè lẹ́nu ilé lọ rẹ̀ ọ̀lẹ́ rẹ̀ nípe àbí wọn bá nígbà wọn tà sí jẹ́ fún wa àwọn tó ń sọ yìí náà wọn ti fún wọn pé wọn rẹ̀ ni ánsá dà fún nígbà tí ẹwù nǹkan bẹ láyé wà láyé àti lọ ní ayé ìta àwọn ìtàn níbi ní yàtọ̀ tó bẹ̀rẹ̀ bàbá mi ní tọ́ àwọn tí kan wá tún sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́mọdé ní sẹ́ ní ọjọ́ fi bó ṣe mú blára ẹ̀ pé ó ẹ̀mọ̀ ó sọ kí náà rí lọ́tọ̀ owó fi dàwọn àbáyé àtẹ́bí wọn ta ló láyà fi dùn àwọn léyìí ní èmi rẹ̀ ni wọ́n fi mí ní ìbàjẹ́ wọn ti pọ̀ ẹ̀rọ wọn ti ṣe ìbàjẹ́ láyé àwọn ìlú nínú wọ́n ti ṣe gan so kọ́ńtẹ́ mi wọn ní tí wọ́n ti dúdú wọn láti ṣe lọ́rọ̀ wọn ti lọ́rọ̀ àwọn ìlú bí tó wá di tú fi tẹ́lẹ̀ ẹ̀rọ ẹ̀má ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àjọ mi ládùúgbò ni ní wọn ti látẹ̀yìn ní àlàwọn eléyìí èyí ò lè jẹ́ láíláí ló because ojú ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin tó kùránì ọ̀pọ̀ táwọn mi bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sí lónìí tẹ́kùn àwọn títà ìṣẹ́ ara káàkiri ti bẹ̀rẹ̀ ti àníyà ti lé nígbà èyí tó jẹ́ ògidì tútù bẹnu wọn o bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn èyí ní ìyà lásán ni wọn ìyàwó ọ̀nà fúnra wa ìyàwó tí bẹ̀rẹ̀ àárín tí ó amẹ́lá ti jáde àti àwùkọ́ ti lè dárí àwùkọ́ ti èsè tún fi èyí ní ìyà ni bọ̀tọ̀ àwọn tó ti jáde àhà èsì àwọn ọ̀rọ̀ wọn yìí ẹ̀ ní gbọ́ nínú àfíjà mùkọ́ni àmọ́ àwọn ọ̀rọ̀ tó lè sáyé síyá ní bẹ̀rẹ̀ nù abúlá ìyá ni iná rẹ̀ lọ́rùn lọ́rùn kí ọlọ́run ọlọ́run tó kí lọ bẹ́ ọlọ́run fi mùkùn wà lọ́wọ́ lò àlẹ́sì ní sọ̀tọ̀ fẹ́ fún ọlọ́run tó ń lọ Thank you. ní ìsìláàmù ò gbà láàyè fún wa ká fi àlàfo náà àmọ́ gbà láàyè ká fi àlàfo sí ara àwọn wa ìlàwùlà afẹ́ ìlàwùlà afẹ́ sáà ní àwọn náà ni àwọn òun bá náà àní òun èso wa dá sí alhamdulilayi lójú ayé àdébí sallallahu alaihi wasallam àwọn àdébí sáàjì tẹ̀lé kí làwọn bá nínú ṣe àwọn sọ̀hábà bí wọ́n bá ń sàkíkù pẹ̀lú ìyàwó náà bí àkọ́bá fẹ́ jáde fún òjì kápẹ́ wọnú ara ẹ̀wọ̀n fún àjọ wọ́n máa ṣe ìlú ẹ̀ àlẹ́mí ti kọ́ fún un nítorí nínú ọ̀sán ní ẹ̀ ẹ̀ sábàlá ọlọ́run wọ́n ti sábẹ́ òjì ìlú rẹ̀ ti ilé wáyé wáyé àmọ́ àlẹ́mí kọ̀ fún un bí làwọn afáàlú wà lò tó lẹ́kọ̀ọ́ láti lo nǹkan kan tí ò ní jẹ́ kí sáà tó ń ọkùnrin kó ti lè kó dára ìyàwó àbí tó bá ti ẹ̀dá sára rẹ̀ iṣẹ́ tá a fẹ́ kó ti kó ti lè kò ní ṣe àwọn afá àtúrẹ́ á àwọn afá yìí ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àmọ́ èyí tí gbogbo àríwá ti lónìí yìí kápọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ yóò ní àwọn tátàkọ̀ọ̀rọ̀ olóògbé pé pé ọ̀rẹ́ sọ̀rọ̀ yìí ẹgbẹ́ jẹ́ mẹ́jọ́ tó sọ àtàkùn iṣẹ́ ìyá ẹ̀sùn ọjọ́ ni àwọn àpẹẹṣẹ́ ilé wa pé ìrọ̀lọ́ àwọn ẹgbẹ́ sọ pé kí ni abúrú tí ń bẹ lára ilé yìí kí ni abúrú tí ń bẹ lára ilé yìí kí ni abúrú tí ń bẹ lára ilé yìí abúrú wọn àwọn ìlú bá ti lábúrú tábúrú rẹ bá ti pọ̀ jù àǹfààní tàbí ẹbí bẹ̀rẹ̀ lọ wọn àti haram inú ilẹ̀ gbọ́dọ̀ lò gbogbo àwọn ọ̀nà táwọn ẹni gbà lónìí àwọn onímọ̀ nípa ìgbò tí wọ́n jẹ́ òsì dáadáa tí wọ́n tún jẹ́ àbá ẹ̀fọ́ mi máa lòun kó máa lọ́mọ kò sí sí ọ̀la kó bẹ̀. akẹ́lẹ̀ àkọ́nà kan òun náà lè ti àwọn bàbá tẹ́lẹ̀ ìmọ̀ sí. wọ́n ní àwọn ìlú àwọn láàbù ju ara lọ táwọn abẹ́ àbẹ́ ìsìn pé kó tẹ̀ kó tẹ̀ sí. tọ́ àwọn ìlú àkọ́ kó máa lọ kọ́ńdọ́mù. ẹ̀wá wù ní àwọn kọ́ńdọ́mù yẹn wọ́n tó tọ́ ní ibi bá kọ́ tàbí bá gbọ́dọ̀ lọ ń ta òògùn ní tí ọmọ ẹ̀rọ nípa àtàwọn akẹ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ kẹ ìwé lọ́wọ́ sí gan bá sọ́rọ̀ ọ̀hún eléyìí ní o lápùtà ẹnu wo gbogbo ọgbà ìwé ọpọlọ ni àwọn tí wọ́n ń ṣe náà ní òun wà níta àwùjọ lọ wáyé àwọn tí wọ́n ń ṣe fún wọn tí wọ́n ti ṣe kí ẹ̀wọ̀n náà fọ́pọ̀lọpọ̀ tó ti báyé wọn jẹ́ àwọn ọ̀kan nínú ọ́fíìsì àjọ ni à ń sọ bàbá mi nìkan òun ṣe ni tó sàn sọ olóda ní báyìí wo tó sàmúra kankan ẹnì kan ó bẹ̀ wọlé ní wọn àwọn ẹlẹ́wọ̀n fẹ́ dá sọ̀tẹ̀ sọ yìí o wọ́n ti mọ̀ o ó ní ti sọ yìí èyí kánú kíra o ẹni ẹmọ ẹgbẹ́ kanúkírà àmì tó tẹ̀lé ìlú sọ ohun ó ní tó ń rí ilé oní jẹ́ bàmí láyé fún olórí lẹ́sọ̀ yìí tó bá ń fẹ́ ṣe tó máa ń sọ́kọ́ sọ́kọ́ ó ní kó wà ní ìlú ti gbà táwọn ti fi mẹ́ta láti ọmọ àwọn ti bá tẹ ọmọ iye táwọn ti mú ọmọ náà fi pa táwọn ti báyìí àwọn ọmọ yìí ó ní kó ní kó ní kó ní kó ní ìyàwó ní kò lè sí kóso náà bí ìwà rẹ̀ kóso tó lè mọ́ láyéláyé kò lè mọ́ wọn á ti gbà wọn náà pé ṣé ṣé ń bẹ́ta lọ́dọ̀ ìyàwó máa ń ìlú ẹni ẹni tí ìfẹ́ máa ń ṣe àti ẹ̀rọ ìjọba ń gbà yóò yóò fi àtúntò ní ọ̀pọ̀ tó máa bá yìí lọ àtẹ́tù ti ṣe rí nínú àtúntò àtúntò náà bẹ́ẹ̀. so ọ̀nà irú ọ̀nà ìlú máa gbà so èyí tó fara mọ́ pé ó ti díẹ̀ fún abúlé bẹ́ẹ̀ àwọn kò tó kàn ó ní rọ́bà ìdáàbò ìwàlùsọ̀ nínú ilé ìbàdàn náà rà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún máa

méjìkú láyé lójú ọmọ fún ẹ̀gbọ́n ọgbọ́n ẹ̀yẹ̀ kan ẹ̀gbọ́n sẹ̀ orí hílà ìlú gbá àgbẹ̀wá ní kankan wá ìlú wọn fà ìdàlá. so ìgò wà ní àtúnú orí òní sí àwọn. so ìtúwájú ẹlẹ́kẹ̀jì náà ni pé àmọ́ olùyẹn fẹ́ fún ìyàwó ní sẹ́ pé ọkọ̀ ẹ̀ pé pé gbọ́ òun ti fẹ́ báyìí àmọ́ nǹkan tí òtúnlọ́tún ṣẹlẹ̀ òun ò ní ọmọ ọkọ nínú àbúyà rẹ̀ kíláàmì. kó o máa bá sùn lásán má jẹ́ ìjọ tó ń bá wá kó lọ wá kó máa ṣe irú àwọn olè ẹgbẹ́ gbarú obìnrin bẹ́ẹ̀. obìnrin tí ọwọ́ fẹ́ tí wọ́n sọ fún wa wá o àti fẹ́ abáyé o èmi ò lọ́mọ ẹgbẹ́ bí o lọ́dà máa rẹ̀ ẹgbẹ́ ìlú pé ọdún pé èmi ò rí náà tó fi ẹgbẹ́ bọ́ọ̀lù wọ́n ní mọ̀ràn ìfẹ́ fún bẹ̀rẹ̀ ah, ìmọ̀ta àti ní pé gbogbo tí máa ń wá lọ́wọ́ ọkùnrin náà fún abẹ́rẹ́ gbogbo tó bá rí ikọ́ ó lè wo pé òun ò ní tiẹ̀ òkè òun ní tiẹ̀ mo ti bí mẹ́ta kan náà ti kan náà ni torí tó súnmọ́ kọ́ àwọn ẹni kó bẹ́ẹ̀ sọ́nà tó bá ní tiẹ̀ kó má kó má fẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó wáyé lọ. àwọn sáà ti e rìn náà bí mo ní pé bá ẹ ní òkà zero bíi kan àgbéyà yá ọmọdé kẹyà wọn ò ní kí wọn tó ní kí nínú ìdí ẹ̀ pé àgbàlagbà náà so nígbà náà pé a wà kálẹ̀ sí. Ayélujára bákàlẹ̀ wà pé ẹ̀kọ́ mi, ọlọ́run tó ń bẹ ẹ̀kọ́ mi láti ìlú wa lọ, ká ẹ̀mọ́ náà kò lálàgàdá. Àdìsí ìsáyé tí lónìí, àwọn ọmọ bẹ̀rẹ̀ pé ẹ mọ̀jà máa fojú lásán wò náà, èyí tí ayé tí lónìí kò sí bàbá wa sáà jẹ́ ayé ajá o. Àwọn ọmọ bẹ̀rẹ̀ pé èyí tí lásán yà fún wò náà, pé ojú ẹ máa fojú ẹ̀kọ́ wò ẹwà ń wọ́n rí ká ní ọ̀pá ẹ̀sìn ìdílé lọ́nà ẹ̀yẹ́ tó wọ́n ká pírẹ́tì kápítà kárẹ́tì kápítà yìí kọ́ máa lè pè kò sí kò sí láti wọ́n fi ṣé èdè tí wọ́n fi ń rúbọ. èyí tó wọ́n fi sí ọmọ yìí náà ṣé èdè mi ṣe nǹkan náà tó ibi tá a bá yé lórí nǹkan kan ò ṣe bá tọ̀ náà kó lànà bí ó gbà ó tó lóògùn ó lóògùn àjọ àgbè lọ́sọ̀ọ́ wọ́n sì lè máa ń ní ilé ìlú ní káńtọ̀ ẹgbẹ́ ìlú tó àwọn tó dé fún olùdókòwò kiri wọ́n fi èmi nínú ẹ̀ lè lò lórí ọ̀rọ̀ ìlú náà tó lè jẹ́ mọ́jẹ́ tó gbà pẹ̀lú àjẹ́ tó lè jẹ́ torí gbogbo ní ẹni kan ọdún tó mẹ́rin fún òun ìbímọ ayélujára jáde bẹ́ẹ̀ tó jáde gbogbo bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ tó pé àwọn ìgbà tó jáde bẹ́ẹ̀ tó yàtọ̀ bá tó tó jẹ́ wí. ọlọ́run àti sọ̀rọ̀ yorùbá náà lọ ní orí ẹ̀sìn jáde pé wọ́n máa sún lójúmọ́ ní wárántì ní ìtumọ̀ ilé bọ̀dé yóò lọ nípa ọ̀tún tálà púpọ̀ ní wọ́n ti yan àwọn kọ̀mẹ́tì fún nẹ́ẹ̀sì tó wọ́n ti àpò àti kẹrẹ lánàá àwọn náà ti dáhùn sí àwọn òbí tó tó bá sọ kò sí tó bá kí àwọn ti wá kò sí tó bá bẹ̀rẹ̀ àlùkí tó àwọn bá fi wò lára wọn gẹ́gẹ́ bí ní because they take there is another problem in Iraqi and Indian. So àwọn tí wọ́n ti jáde àwọn kọ̀mẹ́tì yóò tún wọ́n sọ ní tó jáde. So àwọn tán bẹ́ẹ̀ nínú tí wọ́n ti ń ṣẹ̀rí àná ní ìfòmí So láti àwọn ìgbà ìjọ ìjọba àti àwọn kókó ti àwọn ọ̀ka ẹ̀rẹ́ ìṣà àgbẹ̀rẹ́ ẹ̀ kárí àbò. Táwa rí àbò lálọ́dọ̀ wọn káà sí kí iná rẹ̀ ní àti